Amen. God bless you. Àdúpẹ́. Ẹ pé àwọn èèyàn wọlé. God bless you. Ẹ ṣí à program yìí. You are blessed in Jesus' name. mi gbogbo ayé ó ṣe gbogbo fún mi yẹ́sà èmi ò yíyá ọlọ́run mi torí ó ṣe gbogbo fún mi èmi ò yíyá ọlọ́run mi torí ó ṣe gbogbo fún mi. ṣe kò bá fún mi. Èmi ò yíyá ọ̀daràn mi, èmi ò ṣe kò bá fún mi. Ìgbà tí mo rò iṣẹ́ rẹ̀ láyé mi Jésù. Ìgbà tí mo rò iṣẹ́ rẹ̀ ò yọ mi lójú. rẹ̀ láyé mi Jésù ìgbà tí mo rò iṣẹ́ rẹ̀ ó jọ mi lójú. Oh my God, àdúgbà àdúgbà àdúgbà àdúgbà àdúgbà àdúgbà àdúgbà àdúgbà àdúgbà àdúgbà àdúgbà àdúgbà àdúgbà àdúgbà àdúgbò àdúgbò ìmẹ́lá ìmẹ́lá ìmẹ́ ìmẹ́lá ìmẹ́lá ìmẹ́lá ìmẹ́lá ìmẹ́lá ìmẹ́lá ìmẹ́lá ìmẹ́lá ìmẹ́lá ìmẹ́lá ìmẹ́lá ìmẹ́lá. Happy àsoríkì. happy. gbéga. Happy ìlú àsoríkì. Happy gbéga. Happy ìlú àsoríkì. Jésù Happy o. Happy ìlú àsoríkì. Jésù Happy o. happy. pé àwọn èèyàn wọlé sọ́dà sí ọ. Ìdàgbọ́ gbéga. Kádùúrà sóríkì. Kádẹ́jùmọ̀ gbéga. Káfílà sóríkì. Kádẹ́jùmọ̀ gbéga. Káfílà sóríkì. Kádẹ́jùmọ̀ gbéga. Káfílà sóríkì. Kádẹ́jùmọ̀ gbéga. ṣe o. àtìgbà tó yí kí lájọ tí mo gbé ga. ẹ̀dìdẹ́ dákun bá wà lọ́wọ́. olúwa ti bá wa ṣe. bàbá mi ò wò ó my God ti bá wa ṣe. olúwa ti gbé wa lékè jó ẹ̀jẹ̀ ká yè ló wá. your father. Ọlọ́run tó fi wá dára. Àdúpẹ́ àtọ́pẹ́dá. Ó fọwọ́ agbára gbé wá sókè lójú ẹ̀ka wa. Gbogbo èèyàn ẹ jẹ́ ká jó, ẹ jẹ́ ká yèlú wa. Ajọ́ máa yìí. Ẹni tó bá kó lọ gẹ́, oh my God. Fantastic is a woman of level. Hey, yes, sir. Àjọ máa ń yan ọlọ́run yẹn ni. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀. Oṣù ikú oṣù kọjá kan péré kó kọjá lọ. Ire rẹ nínú ẹ̀ ọ̀run rìlísì ẹ̀ fún ọ. ọba olúwa òye òṣè ọba olúwa. Ọba olúwa. Òṣè ọba olúwa. Òṣè òṣè ọba olúwa. Ọba olúwa. Òṣè òṣè ọba olúwa. títí ayé mi má fi folúwa òun. and hallelujah. Ẹ̀rẹ̀mọ̀lẹ̀ kí tó dáadáa. Ìrànlọ́rọ̀ Olódùmarè yìí o. Ó dára sí mi. Now my heavens are open. My heavens are open. My heavens are open. My heavens are open. Ọ̀rọ̀ àánú ó sì ogun. No more weeping again. Celebration begin. Jubilation begin. Ẹ̀ka ogun. Ọ̀rọ̀ àánú sí fún ọlá náà. Àwọn ọ̀rọ̀ mi sí o. Àwọn ọ̀rọ̀ mi sí o. Àwọn ọ̀rọ̀ mi sí o.

àrùn lọ́jà wèrè àwí. ẹ̀fà wọn tó jókòó yẹn sílẹ̀. òkè ó bí mo ṣe ń jó. lọ́jọ́ tí ìyanu bá ṣẹlẹ̀. wọ́n kún lọ́mọ. ìwọ sábà wò mí o. mo fi jó padà yọ mí ẹ̀. ìwọ sábà wò mí ìwọ sábà wò mí o. mo fi jó padà yọ mí o. mo fi jó padà yọ mí.

Jésù lolúwa mi. Yẹ́sà. Ìjìnlẹ̀ ayé tó lé borí ọkàn mi. Ìfẹ́ mi máa sọ. Ìgbà kan rí ọkàn mi kò balẹ̀ rà. Yẹ́sù. Sọ́ni mo ti ṣìnà. Mo ti tako lọ. Láti Jésù wọnú ọkàn mi. Ìdílé sọ. Ìgbà kan rí ọkàn mi. is With my soul. Walk me. Ọlọ́run ga lásàálẹ̀ yìí. I exalt God tonight. A yin Ọlọ́run fún àánú rẹ̀. We praise him for his mercy. Gbogbo ọkàn tó rí Ọlọ́run yìn lálẹ́ yìí. Everyone is able to praise God. Tó o bá rí àmì ṣe. If they able to man. Ohun kan gbẹ tí ń gbomi lójú rẹ̀. There is something that makes you cry. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀. I prophesy to your life. Má jẹ̀ mo orí òkè ọ̀dọ̀ àkó gbé mi lálẹ́ yìí. Agbára tó pe ọ nípa. Báwo àdá cause be stranded. Ó ti gbìyànjú ṣùgbọ́n ìyànjú yóò yọ. Gbogbo agbára tó pe ọ agbára lẹ́yìn rẹ iná dà padà. mo sọ tẹ́lẹ̀ irú àmì wo leléyìí ẹ̀yin tẹ́ wà lọ́lẹ́ ẹ sàmì ògiri tí òbí rẹ pàdé lọ́dọ̀ tó fi padà sẹ́yìn odi tí òbí rẹ pàdé tó dà padà sẹ́yìn tó o bá rí àmì ṣe odi yẹn ó yá kó yalu lẹ́ wájú ẹ̀ agbára tó tó láti kọjá agbára tó tó láti rìnrìn àjò agbára agbára láti take over. Power to take over. Tó o bá sàmì agbára yẹn, ó gbọ́dún ayé rẹ̀. Amen. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀. I prophesy to your life. Ọ̀fẹ́ rẹ̀ kọjá sí oṣù kẹrin. You want to cross over the fourth month. Agbára láti rẹ̀ kọjá. Power to cross over. Agbára láti take over. Power to take over. Agbára yẹn lórúkọ Jésù ọ̀run yọ̀ǹda rẹ̀ fún. Amen. O ti lé kẹ̀kẹ́ tọ́wọ́ rí ọ̀tẹ̀. There is something yet to see. O ti kú ọjọ́ kan tí ó This man remain just a little past. Kí ọjọ́ yẹn ó tó kọjá. Before this man runs out. Kó kóòrùn ọ̀la ó tó gbọ̀ tó o bá rí àmì ṣe ilẹ̀kùn ìrànlọ́wọ́ ó ṣí fún ayé rẹ̀ ẹnìkan ń bẹ tó o nílò tí ó ràn lọ́wọ́ a ní láti ru ẹnìkan sókè fún ọ arúdárú sì sókè fáwọn ọmọ ìsírẹ́lì ọba kèfèrí ni mo sọ tẹ́lẹ̀ ẹ̀ńtọ́ ló fẹ́ lò fún ayé rẹ̀ kó tó di pé oṣù yóò kọjá tó o bá rí àmì ṣe lórúkọ Jésù ọ̀rọ̀ dà darí ẹ̀ sọ́dọ̀ ẹ̀ agbára alẹ́ bàbá tí ń darí rẹ̀ rẹ̀ gbogbo agbára alẹ́ àná tí ń darí ẹ̀ tọ́ rẹ̀ gbogbo bí tó o bá rí àmì agbára yẹn iná dà padà lẹ́yìn rẹ̀ agbára tó tó láti kọjá sóṣù kẹrin agbára tó tó ìrí oṣù kẹrin gbà èèyàn tó rí àmì ṣe ni lórúkọ jésù agbára yẹn kọ́ bọ́ọ̀lù àyàmọ́ rẹ̀ ẹnìkan ni ẹjọ́ sọ̀rọ̀ lálẹ́ yìí bàbá mi ẹ wọ̀ mí ní agbára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 Shout the name of Jesus. Agbára tí ń fi gbàǹtí ọ̀tá gbà lọ́wọ́ mi. Power to take back what enemy have collected from me. Wọ́n gba nǹkan lọ sà. They collected something from you. Wọ́n pààrọ̀ nǹkan mọ́ ọ lọ́wọ́ sà. Something has been changed. Wọ́n jí nǹkan kan gbé mọ́ ọ lọ́wọ́. Something has been stolen. Ìní ò jẹ́ kí nǹkan rí bó ṣe lè kórì. Ẹnì kò kígbe sà. Somebody shout. Bàbá mi. father. Ẹ wọ̀ mí ní agbára. Power me. Agbára tí ń fi gbàǹtí ọ̀tá gbà padà. Power to take back what enemy have collected. Ẹ wọ̀ mí ní agbára. Power me. Ẹ wọ̀ mí ní Power me. pariwo ọ̀tún ọ̀tún lórúkọ jésù àgbẹ̀ bẹ́bẹ́ wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára bàbá mi bàbá mi bàbá mi agbára agbára agbára agbára agbára agbára agbára agbára gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi agbára gbẹ̀wọ̀ mi o jésù olúwa wá ọ̀pọ̀ dé kórìtà àtìyàn. táwọn ọ̀gá ni the point of choosing. ṣùgbọ́n wọ́n pààrọ̀ ń tọ́ wáyé wá jẹmọ̀ lọ́sà. for the change is pretext and glory. ẹnikẹ́ni ẹjọ́ sọ̀rọ̀ sà. somebody shout. etí mo sọ lálẹ́ iye mi sà. I understand what I'm saying to you now. ìwé àwọn ọba kẹ́ni. the book of first king. ní orí kẹta. chapter three. lẹ́sẹ̀ karìndínlógún. verse sixteen. sí ẹ̀sìn ogún ó kan. to twenty one. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òwò fisa. the power people dey do it. obìnrin panṣágà méjì ń wé àkókò òjò kan náà tẹ́ méjèèjì bímọ sà. I want to get back. ìkẹ́sùn lé ọmọ tiẹ̀. one slept on her baby. ọmọ rẹ̀ fi kú sà. and her baby died. wọ́n sì gbé eléyìí tó ọmọ rẹ̀ kú sà. one that lost her baby. ó padà gbé ọmọ tiẹ̀ tó kú. ó kẹ̀ sí àyè eléyìí tó ọmọ rẹ̀ ò kú. she put in that one. ó sì gbé ọmọ eléyìí tó kú ó gbé àyè. ẹnì kó kígbe sà. ìwọ kọ́ ló jókòó yìí. ó tún gbọ́dọ̀ bàbá ìwọ ní oṣù kẹrin sà. agbára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 agbára agbára bàbá bàbá bàbá bàbá bàbá agbára agbára agbára agbára agbára agbára gbẹ̀wọ̀ mẹ́ gbẹ̀wọ̀ mẹ́ gbẹ̀wọ̀ mẹ́ agbára agbára agbára agbára agbára agbára agbára bàbá bàbá bàbá agbára agbára agbára agbára Jésù Olúwa wa ẹ gbàdúrà yẹn sà wọ́n pààrọ̀ ọmọ ọmọ lọ́wọ́ sà. her baby was changed. ṣùgbọ́n ngbà tó jí sà. but when she woke up. ó ní ngbà tí mo wò ó fín. she said when I examine my baby. ikú ọmọ kìí ṣe tèmi. death of my child is not my portion. ẹnìkan ni ẹjọ́ sọ̀rọ̀ sà. it is not my portion ìgbà tí mo wò ó fín. wọ́n iná take a look at it. mi gba ìpẹ́jú ní kádàrá. I kind of that. up picture as my fate. ní ìròbẹ́ nìkan bẹ́ńbí tí ń sọ̀rọ̀ sà. yes sir. ìgbà tí mo wò fín. when I look oh that is not my faith. when I look at it. ìkorò kì í ṣe I refuse to accept it and somebody shout. agbára power that will deliver me. ológun mi ní agbára. power that empower me. agbára will fi gba ẹjọ́ ta pààrọ̀ mọ́ lọ. power that may have changed. olúwa wọ̀ mí lágbára. power me. olúwa wọ̀ mí lágbára. power me. ẹ pariwo ọ̀dùn. bàbá bàbá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 ìgbésẹ̀ yìí ò ṣe é kọ́lé bọ́ sà. right now it is not more profitable. iṣẹ́ yìí ló ń ṣe tó fi ń bọ́ ọmọ tẹ́lẹ̀. this is what you are using for your children. o lè dán ọmọ bọ́mọ báyìí. you cannot afford to feed your children again. iṣẹ́ yìí ló ń ṣe tó fi ń sanwó ilé ìwé sà. you are using to pay school fees. ṣùgbọ́n ẹni sanwó ilé ìwé lánàá. but what you are to pay school fees. ẹni padà ń wojú kó tó di pé yóò dé sà. ẹ kí lè orúkọ Jésù yín lẹ́ẹ̀kan kí láyé gbà lọ́wọ́ mi táyé mi fi dúró olúwa dá padà fún mi etí ọ̀tá gbà tí ayé mi pariwo ẹ dá padà fún mi ẹ pariwo àdúrà bàbá.

ajé tí ń bẹ lára ẹlòmíì wọ́n gbà lọ sà. The collected some people sweat. wọ́n mọ̀ pé máa gba ajé. Hmm, don't you know what can be taken away. wọ́n á ní bàbá wa bá wa fún ọ lọ́wọ́ ìgò fẹ́ fi ọ̀sẹ̀ wá lọ́wọ́. they say please come help me to collect this money. ẹnì kò sọ̀rọ̀ sà. somebody speak out. ẹ pariwo orúkọ Jésù. shout the name of Jesus aloud. kí ni ọ̀tá gbà lọ́wọ́ mi sẹ́tayé mi fi dúró. Ọlọ́run dá padà fún mi lálẹ́ oh, yìí. Olọ give it back to me tonight. Mo fẹ́ lọ take over. I want to take over. Ẹ dá padà fún mi. Give it back to me. Torí tí ẹ bá ti gbà lò lè jẹ gàba sa. If it's taken from you, he cannot dominion. Torí tó fi ń jẹ gàba náà ní ẹ gbà lọ sa. Because what he uses dominion for quality. Ètò fi jẹ́ fi ń gbé olóòjè náà ní ti gbà yìí. Ẹnì kan bínú sa. Somebody should be an all. Etí àtà gbà lọ́wọ́ rẹ̀. Etí ayé gbà lọ́wọ́ rẹ̀. Tí ayé mi ò fi sáré. Ẹ dá padà fún mi. Oh, Mo fẹ́ lọ

olúwa wá. Jóòbù orí kẹsàn-án. Job chapter nine ẹsẹ̀ kọkànlá sí kejìlá. from eleven to twelve. kíyèsí ó ń kọjá lọ lọ́gbọ̀dọ̀ ó lè mi ò rí. I didn't see him ó kọjá wájú mi. and he passed by bíbélì wípé the bible says. ó jàgbà. he had judged it. ta ni ó bilé rè. who question him. ẹnìkan ni ẹjọ́ pariwo sá. abájọ oníwàásù orí kẹwàá. Hmm. lẹ́sẹ̀ kẹfà sí keje wípé. a gbé àsìwèrè sí ipò ọlá. Hmm ọmọ ọlọ́rọ̀ rìn ní ipò ẹ̀yìn ẹnìkan tó wò fún ẹjọ́ kígbe sà ìwọ kọ́ lè mí ń wò yìí àbí wọ́n ti ẹ̀ pè ní odidi ẹ̀ tí ó mọ̀ wí ni kọ́ ní tọrọ ilé ẹ ọmọ aládèrè ní rìn bí ọmọ ọ̀dọ́ ńlẹ̀. you are the prince working like a maid. ẹ wọ ọmọ aláṣọ ní padà ń wọ àkísà yìí. ẹ bínú ẹ kígbe ìgbà méjì lẹ́mọ̀ àgbàsà. olúwa ọ̀tá gbà lọ. ẹ padà fún mi. ẹ padà fún mi. ẹ pariwo dùn. bàbá ẹ ọ̀tá gbà dá padà ẹ padà ẹ padà ẹ padà ẹ padà ẹ padà ẹ padà ẹ padà ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ bàbá mi bàbá mi dàgbẹ̀dẹ́ dàgbẹ̀dẹ́ dàgbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ bàbá bàbá bàbá dàgbẹ̀dẹ́ dàgbẹ̀dẹ́ dàgbẹ̀dẹ́ Jésù Olúwa wa ẹ gbàdúrà sà ẹ kígbe orúkọ Jésù. Jesus. ẹnìkan ni ẹjọ́ pariwo sa ẹ pariwo ẹ mímọ́ èmi ò gbà ìwọ òfò ò lè bá mi lọ sẹ́. láyé mi gbà. No. Orúkọ Jésù yẹn máa ní sá. Ní ìwé Sanda o. Ìwé Samuel kejì. Second Samuel. Lórí kẹẹ̀ẹ́dógún. Hmm. Ẹsẹ̀ ọgbọ̀n ó lé mẹ́ta. Hmm. Bíbélì jẹ́ wípé bí ìwọ bá bá mi lọ, ìdíwọ́ ló jẹ́. Kò tó gbọ́dọ̀ bọ́ owó oṣù kẹ́rin sá. Oh, Ẹ kígbe ewu ẹ̀mí òfò. O ò lè bá mi lọ. Iná dá padà lẹ́yìn mi. Ẹ pariwo dùn. Bàbá ẹ̀wọ̀ ẹ̀mí òfò ó bá mi lọ ẹni dà padà ẹni dà padà ẹni dà padà ẹni dà padà ẹni dà padà ẹni dà padà ẹni olúwa ẹni dà padà ẹni dà padà ẹni dà padà ẹni dà padà ẹni dà padà ẹni dà padà ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó dà padà dà padà dà padà dà padà dà padà dà padà dà padà ó yá ẹni ẹni ẹni ẹni dà padà dà padà dà padà.

ìgbà dẹ́gbẹ́sọ́dún orí kẹta ẹsẹ̀ ogún ó lè kẹ́ wípé ní ìgbà tí ìwọ bá ń blọ ó lè mi ò ní jẹ́ ọ lófo kí wàá lọ́dọ̀ ní oṣù kẹtàdínlógún ti kọjá ẹ kígbẹ́sà ìwọ ẹ̀mí òfo ọ̀pọ̀ rìnrìn àjò oṣù kẹta ṣùgbọ́n kò lákọ́ọ́lù rere sá ọ̀pọ̀ rìnrìn àjò ó gbìyànjú sá ṣùgbọ́n ẹ̀mí kan bẹ lára ẹ̀ sọ ìrìn àjò òdòfo ìwọ ẹ̀mí akọ́nilọ́gbẹ́jọ́ náà spirit. Oh, they Babylon. You can't go with him. Ẹnẹ dá padà. Ẹnẹ dá padà. Ẹ pariwo àdúrà. Bàbá ewu ẹ̀mí akọni lọ́gbẹ́jọ́ náà ewu ẹ̀mí ọ̀fọ̀ dàgbàdà dàgbàdà dàgbàdà hena hena hena dàgbàdà dàgbàdà dàgbàdà dàgbàdà dàgbàdà dàgbàdà ọ̀yà ọ̀yà dàgbàdà dàgbàdà hena hena hena hena dàgbàdà dàgbàdà dàgbàdà dàgbàdà dàgbàdà dàgbàdà dàgbàdà dàgbàdà dàgbàdà dàgbàdà dàgbàdà dàgbàdà. Jésù Olúwa èmi ò gbọ́ ìpọ́njú kádàrá ẹ bọ́ra ìpọ́njú jábọ́ lára mi. Oh my God ọjọ́ gbọ́n lálẹ́ yìí tí ìpọ́njú bá tún bọ̀ ní ìdájọ́ oṣù kẹrin ọdún eléyìí tó lọ nìyẹn sá ẹ bọ́ra ìpọ́njú kí ló ṣe lára mi jábọ́ ẹ pariwo àdúrà bàbá ìwọ bọ́dà ìpẹ́jù jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ oya oya oya oya jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Etí mo gbé ọ̀yáwó tẹ́ dókòó sà. Those are still not sound. Ìpẹ́jú tí ò dá yẹn mọ̀. Affliction that is not a respect of anyone. Ìpẹ́jú tí ò máa kọ̀wé sà. He doesn't know those that are. Ìpẹ́jú tí ò gbé èbó. <laughs> ìpẹ́jù tí ọmọ ìfàmì ọlọ́rọ̀ yẹn. affliction is not respect of anointing. ìpẹ́jù tí ò mọ èdè. is not respect of language. ìpẹ́jù tí ò mọ ẹwà. he doesn't know beauty. àwọn títí mọ sọ lè yére sà. yes sir. àwọn tó ti lọkọ̀ mẹ́ta mẹ́rin ní ṣùgbọ́n tí ń padà fẹsẹ̀ rẹ̀ rè. àwọn tí ń ti fún yẹn lówó ní ṣùgbọ́n tí ń padà ságbé sà. ẹnì kan kígbe sà. àwọn ọmọ ìṣẹ́lẹ̀ àtàwọn ọmọ dúlẹ̀ là ń pẹ́ lójú oh, bọ̀. ẹni tó kọ́ wọn nígbèkùn. ó dì wọ́n mú ṣiṣẹ́. ó kọ̀ láti dọ̀wọ́ wọn lọ́wọ́ ẹnìkan pariwo sẹ́ alẹ́ mi ọgbà ìpẹ́jù kẹta ha ewu ẹbọra ìpẹ́jù jábọ́ lára mi àsìkò ìjókòó yìí ẹbọra ìpẹ́jù ẹja ọbọ ẹ pariwo ẹgbẹ́ bàbá ẹgbọrọ ìgbẹjù jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ oya oya oya jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ oya oya oya oya oya oya oya oya jábọ́ jábọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jésù olúwa wa jésù olúwawa ẹni tí ìpọ́njú ń bẹ lára rẹ̀ olórí ó gbàgbé ẹ̀. benefactors will forget ẹni tí ìpẹ́jù ń bẹ lára rẹ̀ sá. a victim of affliction aláàánú ò lè fẹ́ láàánú. bẹ́ẹ̀ni helper can be about you. ìpẹ́jú là ń sọ̀rọ̀ ẹ̀ we are talking about affliction. ìpẹ́jú tí ò dá èèyàn bẹ̀ sá. affliction doesn't recognize anyone. mẹ́ẹ̀ mọ tí ayé lò tẹ́ fi pọ̀ lójú. àwọn ọmọ náà yìí. àmì ẹ̀yọ kẹfẹ́ yà kẹsà. wọ́n èèmì àwọn fọyín. lórúkọ Jésù iná sọ rẹ̀. ẹ kígbe ẹ̀mí apẹ́nilójú lọ́rọ̀ mi. jẹ́ ẹ pariwo dùn. Jésù. Bàbá ewu ẹ̀mí akpẹ́lẹ́sì jáde jáde jáde ó lè bá mi lọ èmi ò gbà èmi ò gbà jáde jáde jáde jáde jáde jáde hẹ́ò hẹ́ò jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde lálẹ́ jáde lórúkọ Jésù jáde jáde ọ̀yá máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde Jésù Olúwa wa. Amen kì ṣe owó nìkan ni wọ́n fi máa ń pọ́n ènìyàn lójú. It is not only money they use to afflict people. ọ̀tá máa fi ọmọ. enemy can use child bearing. pọ́n èèyàn lójú. to afflict someone. a máa wá ọmọ. the person we looking for the fruits of the womb. á dàbí pé kò rí ọmọ bí. she is barren. wọ́n a máa fi ibùjókòó. they can use matrimonial home. wọ́n a máa fi pọ́n ènìyàn lójú. to afflict someone àwọn kan wá bùjókòó. there are some people matrimonial. wọ́n rí. and they have. àwọn kan ní bùjókòó. some have matrimonial. ìnira àti ìpọ́njú ni wọ́n fi ń gbé bẹ̀. they are living with pain and agony. wọ́n ń gbé ìgbé ayé ìpọ́njú nínú bùjókòó wọn. they are living in affliction in their matrimonial home. torí wọn ní ọjọ́ ẹ̀. because they don't have a day of laughter. àwọn kan ní ní wọ́n ní iṣẹ́ lọ́wọ́. there are some people they have work they are doing. ṣùgbọ́n iṣẹ́ ẹ̀gbin ni iṣẹ́ wọn. but it's out of stigma. so ìpọ́njú làwọn fi ń ṣiṣẹ́ tiwọn. they have been afflicted by work. ta ni sàmì. who is saying amen. gbogbo ti ń jẹ́ ìpọ́njú láyé. what Jésù. Mo bẹ Jésù. I beg Jesus. Ọba iná jáde lára. In the name of Jesus. Àwọn yẹn ń tiraka ní kò jọra wọn. They are striving but things are not upright. Àwọn yẹn ń gbìyànjú ní ìyànjú wọn. They are struggling but all their effort is about àwọn wọn ń làkàkà ṣùgbọ́n kò yọ àwọn kan sì wá sẹ́wọ̀n òrìṣẹ́. and some dey still go there they are still jobless. so onírúurú ni àwọn kan bí ọmọ. some dey make babies. ẹ wo ọmọ tí wọ́n bí ní mu sìgá tí mu gbó kì í. now look at that glorious child is not smoking ever cigarette. ibi ọ̀tá ń wọlé nìyẹn. that is how enemy penetrate. gbogbo bí ọ̀tá ń gbà láti pọ́n ọ lójú. the child of enemy shall afflict you. ta ló sàmì. who is say amen. iná la ibẹ̀ kọjá. Ah, wá wò ó. behold. èèyàn a máa jogún ẹ̀sà. Affliction can be inherited. Makadalika Baruama. Yes, Lord. Ọwọ́ tó dá òbí rẹ dúró. The end that stop your parents. Tó tó dá ìwọ náà dúró. That is responsible for stopping. Mo bi Ọlọ́run àwọn apostles. I pray God of the apostles. Ta ni sàmì? Mo sẹ́yìn náà mẹ́tẹ̀. Ọlọ́run gbé ọwọ́ yẹn dà. Amen. Yes, Lord. Masali Kabaruama. In the name of Jesus so hmm. now wa èèyàn a máa jogún it can be inherited. ó hmm. oh, rí wọn lè má jẹ́ mọ̀mọ́ ọ̀kọ́lé kọ́mọ náà ọ̀rọ̀ àlẹ́ká máa gbà. woman to be the house uh, and if they charge you buy like they will start it for him. òun jogún yẹn ni sà. he inherited that affliction. God damn ọ̀kan wà tó jẹ pé èèyàn a máa bá pàdé ní ibùjókòó tàbí bí ó ti lọ yàn. somebody may meet hmm. in matrimonial or where where to choose. ó rí i pé ńgbà tí eré thirty five yẹn ó ní àwa àti àwọn ọmọ wa hmm. ó ní abinada bàbá wa sọ pé a gbọ́dọ̀ jẹ ó ní à ń gbé nínú àgọ́ a sì ń gbọ́ràn àwọn jogún tiwọn ní sá àwọn ìpọ́njú kan bẹ tó jẹ pé agbègbè téèyàn ń gbé. someone's community environment. òní máa bí ìpọ́njú wá lórí ọmọdọ́mọ. affliction. nígbà míì ń bẹ téèyàn bá lọ sí wrong place. if somebody go to wrong place. ó rí i pé áńgẹ́lì tọ́lọ mú lọ́ọ̀tì jáde. angel that took out lot. ó ní lọ́ọ̀tì. he said lot. máa lọ. go. mo fẹ́ run Sódómù. I want to destroy Sódómù and Gomorrah. sórí Sódómù àti Gomorrah. Sodom and Gomorrah. orílẹ̀-èdè méjì ni wọ́n. they are two countries. wọ́n ní ìlú mi tó tún yí wọn ká. there are some cities that are close to them tó pẹ̀lú wọn. and they were destroyed. ṣùgbọ́n torí orílẹ̀-èdè tó popular ló fi jẹ́ pé orílẹ̀-èdè la gbọ́. it's only because a uh, Solomon was popular and. and lọ. go. máa lọ. go out. mo fẹ́ run Sódómù àti Gòmórà. I want to destroy Sodom and Gomorrah. mo fẹ́ run Sódómù àti Gòmórà. I want to destroy these two countries. lọ́ọ̀tì wa ń lọ. lọ́ọ̀tì kẹtọ́ mi. áńgẹ́lì yẹn wá ní. the angel said. àwẹ̀. mr. rìnlẹ̀ náà. ìwọ lọ ń dá wa dúró. you are delaying us. lọ́ọ̀tì wa ní. lọ́ọ̀sẹ̀. ibi tí máa dúró sínú. I will stay there. <laughs> làwọn yẹn wá ní. and he said to him. ibi tẹ́ dùn ó sí ibo. what do you mean by that. ó ní rárá o. he said no. ó ló ti rẹ̀ mí. i'm getting weak. <laughs> náà nígbà olótìrí ohun. wọ́n ní sẹ́ni bẹ́sùn. áńgẹ́lì yẹn wá ní mo gbà fún ọ. the angel said we have accepted. lọ́dún omi olówó. stay where you want to stay. torí lọ́ọ̀tì wá ń bẹ. because Lot was there. iná iná súfúrú ò wọ agbègbè yẹn. jesus ọpẹ́ lọ́ọ̀tì ilẹ̀. ṣùgbọ́n gbogbo àwọn tó yí agbègbè yẹn ká ti kú tán. those are those they all die torí ìpọ́njú o hmm. àwọn ọmọ lọ́ọ̀tì ọ̀wà arọ́kọfẹ́. and daughters of Lord they have no man to marry. lórí ọ̀sọ́kùnrin mọ́ because no man. àti irun gbogbo èèyàn tí ń bẹ lágbègbè yẹn bàbá àwọn sì lọ́kọ̀ tí ò kú mẹ́. and the man refuse to leave them. ó ti fi májàmú de ìrántí ẹ̀ lọ́bẹ̀. he used God to ban his generation there. <laughs> Jesus Christ. mo gbàdúrà ibi wọn fi májàmú di ọmọ. where they use government to bind you. ọlọ́run àwọn àpòsẹ́lì ó tú ayé rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́ọ̀tì wá kọ̀kọ̀ lọ mọ́. lọ́ọ̀tì fi sinmi fọwọ́. ó níbi tó máa wà rè. iṣẹ́ òrora bi dẹ. àwọn ọmọ rẹ̀ wá ń retí ọkọ. wọ́n rí ọkọ. ló máa tún máa jẹ. àṣà wa máa gbé ayé wa lọ́ba yìí ni. a lè mọ lífù lọ́ba yìí ká lọ́kọ. sáàni lọ́mọ láyé ni. must make babies. they want to make wọ́n wá lọ wò pé ọjọ́ mọ̀ lọ. time is running out. wọ́n wá wá ògógóró tó le. they for hot dry gin. original. original dry gin. wọ́n wá gbé sí bàbá lẹ́nu. they gave it to the man today. bàbá bá yọ bí nàkú. he was drunk. they yẹ ẹgbẹ́ bá bọ́ lé bàbá lórí. and the first doctor tó bá ní. lọ́ọ̀tì bàbá fún. lọ́ọ̀tì lẹ́wọ̀ tẹ̀. wàhálà wọ̀lú. Hmm. ẹgbẹ́ bá pe àbúrò pé. I call his mirror once. bàbá wa yóò bìnà kù. our daddy is drunk. ọmọ tẹ fún tẹ gorí mi. and he slept with me. èkejì náà bá ní kébì náà dán wò. let me go and try it. nígbà òdìjọ́ kejì. the following day. <laughs> láìdé o ti ń sùn díẹ̀ díẹ̀ hmm. ọbí tí a bá sọ lójú rẹ̀ dá wáyé. yes sir. àwọn ọ̀nà ọba bá ẹ lẹ́ẹ̀kejì náà sùn. he with the second one. bó ṣe bá sùn. why he slept with her. ó ti fọ́ ọmọ ẹ̀ méjèèjì he impregnated his two daughters. Huh? this is a spare. ọlọ́run wá ṣépè fún ìlú yẹn. God caused that city. pé mo torí pé ẹ̀jẹ̀ ló bá ẹ̀jẹ̀ sùn. because blood slept with blood. torí pé omi ló bá omi sùn. Ah, Jesus Christ. torí pé omi àtẹ̀jẹ̀ kan náà ló tẹ̀ lùdó. same blood. torí bàbá bá ọmọ sùn. because the father said. mo gẹ́gùn fún ìlú yìí. I caused this city. a máa pe ìlú yìí ní ìlú ẹ̀jẹ̀. of blood. Hmm. Ah, Jesus Christ bá a ti tẹ Moab dúró nù. ne Moab. <laughs> now wá wo ẹni tó wá sàpọ̀jù lẹ̀ Elimeleki àti Naomi wọ́n kú ọmọ ọmọ Maloni àti Kiloni wọ́n wá kú òní Jerusalem wọ́n lọ ìlú tí wọ́n fi àgbèrè tẹ̀dó ibẹ̀ làwọn lọ tẹ̀dó títí tí wọ́n jẹ́ ìdí tó fi sọ ẹ̀mí rẹ̀ nù tó sọ tọmọ nùnú mo gbàdúrà ibi ìpọ́njú ká ọmọ àṣẹ jáde sí ọ ọyá jáde kú ọmọ. Yes, Lord. Masada yali akaparuwa. Ìlú kìyàmàrú àdàlíkè bá. Ibi ìpẹ́jú dè ọmọ. Mo bẹ Jésù. Sani ń sàmì. Jáde kú òbí. Màkàdá yali màrú màkàbà yá màsàdà ibi wọn fi ìpọ́njú sun àyànmọ́ rẹ mọ́. in the name of Jesus. mo bá Jésù sọ̀rọ̀. I talk to Jesus. jáde kúrò mẹ́ẹ̀. ọ̀bísí abáṣọ ìpọ́njú kí ni ká pè yẹn ìpọ́njú àìgbọràn. that of disobedience <laughs> yes sir. so nígbà míì bó olúwa bá ní ọmọ ọlọmọ sọ pé ti fọ don't say you're tired. Hmm. ẹni tó ní ọmọ ọlọmọ tí ó ṣẹlẹ̀. he knows what is about to happen. <laughs> so bí òun ṣe gbé. that was how he live his life. <laughs> tẹnìkan wò mí. somebody is watching me. ẹnìkan gbọ́ mi. somebody is under my ball. ẹnìkan sà mí. somebody is saying amen. ìpọ́njú tí o mọ̀ jù. affliction no dey about. tó dìde sí iṣẹ́ rẹ. tó dìde sí wẹ̀. tó dìde sí ayé rẹ. tó dìde sí láì. olúwa gbé mi o. sọ wa mọ̀ pé bẹ́ẹ̀ láìdé. sọ mọ̀ pé bẹ́ẹ̀ wọ́n ti múrùtù sọ ma pé olórí ní ogun ẹ̀jẹ̀ láyé ìran dáfídì. she renewed battle of blood in the generation of david. wàá ma gbọ́ ní ìpọ́njú ló ń fi ẹlẹ́ lórí lọ́wọ́ sọ àmọ̀ pé bí ogun ẹ̀jẹ̀ bá fẹ́ bẹ̀yàn wò. if by the cross you bring someone. àṣìṣe àwọn òbí yóò máa ọ̀kọ́ láyé èèyàn. mistake of parents will cause life. máa wàá gbàgbé pé ìpọ́njú ní méjì. affliction because you. wọ́n gbé rúùtù ní ìlú ẹ̀jẹ̀. root was carried from the city of Lord. wọ́n sọ di aya wọn. and they marry her. má gbàgbé ogun àkọ́kọ́ tó di ègún. don't forget the first part of the result cause. wọ́n gbé ráàbù panṣágà. they had their daughter. wọ́n ò lé ẹ̀mí àgbèrè jáde nínú rẹ̀. wọ́n fẹ́ wọlé. ègún àgbèrè ń bẹ nínú rẹ̀ dáfídì. ogun yẹn ò tí ì wà sẹ́tàn. and the body they had to prevail by wọ́n wá gbé ẹni tó ní ogun ẹ̀jẹ̀ la. they now marry somebody that have the power of God. so ìdí nìyẹn tí dáfídì fi ń ké pé olúwa oh gbà mí lọ́wọ́ ẹ̀jẹ̀ màsá dàní kàpá ayárí màdá yamakaba èké yáálí màrúwàdà èlò màsá lè kàpá ibi ìpọ́njú de ọmọ àṣẹjáde sí ọ tani sàmì jáde kú ọmọ bẹ́ẹ̀ ibi ìpọ́njú dẹsẹ̀ rẹ mọ́ àṣẹjáde sí ọ jáde kú ọmọ àdá alẹ́ àkàyà màrúmàdà oh, oh, ẹlẹ́kẹ̀ yẹ́mẹ̀kẹ́ màrúmàdà edudu gẹ́gẹ́ yẹ́mẹ̀sẹ̀ dáyà mo wá rán àṣẹ olódùmarè àkàyà alẹ́ màrúà àdá yẹ́ alẹ́ màrú kẹ́dá yàmàkàbà ibi ìpọ́njú sọ́ọ́sì ọ̀gá jáde kú ọmọ jáde kúrò mẹ́. ìdí nìyẹn ọjọ́ tó yẹ kí dáfídì ó sinmi lórí obìnrin nínú balùwẹ̀ tí ń rùn tó bá sùn. ìdí èdè sọ wọ́n ti bẹ̀rẹ̀ resting he saw a woman torí ogun ẹ̀jẹ̀ ó tó padà bí ìpọ́njú dìde. debit affliction. kábíyèsí o. your majesty. bí wọ́n ti ń kinu. ọba ni wọ́n ń lẹ̀ lóko yìí. àdìkì rẹ̀ stóyìn ni orí ogun ẹ̀jẹ̀ bẹ̀ wò padà bọ́ ọba jẹ́ wòlíì bọ́ ọba ṣẹ́ ogun ìpọ́njú ẹ̀jẹ̀ ẹ̀sà àṣìṣe kékeré ọba gbogbo orin tí ẹ̀ fi tọ́pọ̀ jẹ́. little mistake with not every good thing you've done ogun ẹ̀jẹ̀. battle of blood. tani sàmì. i will say a lot of. lọ́wọ́ agbára tí fogun ẹ̀jẹ̀ jà. ayé rẹ̀ bọ́ lálẹ́. But now wọ́n wá bá dáfídì wá bẹ̀rẹ̀ ogun padà. there is another fighting battle. bẹ́ẹ̀ ni sà oh, Samuel kejì ogun bẹ́ẹ̀ ni sà ogun tó ti parí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ padà fresh ó tẹ̀ tó wá lójú ogun padà ah, tẹ̀ wá rí ló bá wá jẹ́ pé ń bá ọ̀tá jà ni ọba dà àwọn ọmọ tó bínú ara rẹ̀ náà padà dáadáa <laughs> oh, ìpọ́njú ẹ wá wo Solomoni ẹni Ọlọ́run fẹ́ mm. ọmọ àlè tó lù wá fi jọba ẹni tí wọ́n sanwó orí ìyá rẹ̀ ọjọ́ tí wọ́n bí sílé ayé wọ́n bí dáfídì pé kí lorúkọ tó máa yọ ọmọ jẹ́ dáfídì ní solomoni nígbà tó di alẹ́ olúwa lọ bá dáfídì èmi ò sọ ọmọ yìí ní solomoni wọ́n ní orúkọ wo lẹ sọ olúwa sọ fún dáfídì pé jẹ́dídà ni ọmọ jẹ́ wọ́n ní kí ni ìtumọ̀ jẹ́dídà ó ní ìtumọ̀ jẹ́dídà ni pé torí mo fẹ́ ìyẹn ni pé látọjọ́ bí rẹ̀ wá lolúwa ti fẹ́ èkéèdà yamaruwa ó bọ̀ wá o máa wo bí a ń bọ̀rọ̀ yìí lọ o ṣùgbọ́n oh, Solomoni rẹ o bó ṣe dáa tó bó ṣe rẹwà tó bó ṣe níyì tó bó ṣe jí ọba tó bó ṣe lápàlẹ́ tó ẹ wo ọdún tí Dáfídì ní pírọ́blẹ́mù ọdún yẹn ni Solomoni náà ń kọ́lé ó sá dalẹ́ sàmẹ́ ibi ogun ẹ̀jẹ̀ ni ọmọ àkáyàrí màdà ìpọ́njú inú ẹ̀jẹ̀ lára rẹ àmì mẹ́ta ta ni ó ṣe ọba iná jáde lára wo bí wọ́n ṣe ń bá ní àjò lọ wo bí olúwa ti ń pè wọ́n nínú ẹ̀gbin wo bí ṣe ń sọ wọ́n dọba wo bí ogun ẹ̀jẹ̀ ti ń dá wọn lóró masaka wadali masadaya ẹlu makabaru ama wo bí ìbẹ̀rẹ̀ wọn ṣe ń dá wo bí ogun ẹ̀jẹ̀ ṣe ń wọlé àwa ń tò ìran wọn lọ ah, ṣùgbọ́n gbàtà tòdí orí Jésù obìnrin tí ọba bá bí jésù kò mọ ọkùnrin kí ogun ẹ̀jẹ̀ ó lè ṣẹ́. for him to pray for the battle of blood. ẹ̀mí mímọ́ wá wá ayé fúnra rẹ̀. holy spirit came to his world ẹ̀mí mímọ́ wá àpíà ọwọ́ sọ̀rọ̀ ẹ̀ di ènìyàn ọwọ́ fún Maria lóyún Maria bí Jésù gbogbo ayé celebrate ọ̀run máa yé mà ìrìn àjò agbélébú láàrin ìrọ̀lẹ́ yìí àdá yàrí màkàbà ìpọ́njú inú ẹ̀jẹ̀ lára rẹ̀ báyìí lolúwa sọ ta ni sàmì ọba iná jáde lálẹ́. Maria wá bí Jésù ayé. Mary Mary Jesus. Jésù ń bá yìn rere lọ. Jesus continue gospel. <laughs> ṣùgbọ́n nígbà tó kun ìgbà àgbélébù má gbàgbé dáfídì gbé ayé lágijù. David lived in the wilderness. ọdún mẹ́tàdínlógún ló kọ́kọ́ lò lágijù. he spent. ó tún padà lu ọdún mẹ́tàlá lágijù. another thirteen years. ọdún mẹ́tàdínlógún pẹ̀lú ọdún mẹ́tàlá. seventeen plus thirteen. ó thirty years. ọgbọ̀n ọdún ni Jésù tó àpíà láti torí sẹ́sẹ̀ padà. orí bí ogun ẹ̀jẹ̀ ti ń plọ̀tì ẹ̀ mọ́ra wọn. ó plọ̀tì ọjọ́ orí Jésù mọ́ra wọn the age of Jesus. eighty twelve years ni ogun ogun ẹ̀jẹ̀ ti sí ìsinsẹ́. the battle of blessings is not for one hundred thirty years. nígbà tí Jésù pé thirty years. one hundred thirty years. tó náà pé thirty years. one hundred thirty years. láyé àpíà níbi tó ti àpíà. ọwọ́ a mọ̀ pé. ìlú. májẹ̀mú lé Dáfídì. tó sọ Dáfídì ságijù. that point in the wilderness. ó ti gbé ìgbà dákẹ́jẹ́ wá. he brought a silent prison. Jésù lọ sórí òkè. Jesus went to the mountain. wọ́n ní ọjọ́ mélòó lẹ fẹ́ lò. ó ní òun fẹ́ lo ogójì ọjọ́. wọ́n ní ta ló lo ogójì ogójì ọjọ́ ó ní Mósè lógójì ọjọ́ láti jà láti ráwọ̀ èèyàn kó ó ní Mósè lógójì ọdún láti kọ́ṣẹ́ sùúrù ó ní Mósè lógójì ọdún láti lọ kọ́ iṣẹ́ ogun jíjà ó ní Mósè gbé ọ̀pá lẹ̀ ọ̀pá di ogójì ejò láti mú nǹkan jáde ó wá ní ogójì ọjọ́ lọ́gbọ́dọ̀ láti bá májẹ̀mú ìjẹ́ Jésù lógójì ọjọ́ ogójì ọjọ́ àtòru àpá pọ́n lójú gidigidi. ó ní à ń tọwọ́ ẹ̀mí èṣù pọ́n lójú. torí ìpọ́njú ilé dáfídì sí ìbẹ̀síbẹ̀. ta ní sàmì ìpọ́njú tó jogún lára àwọn tó bí ọ. mo bẹ Jésù ọlọ́run àwọn àpọ́tẹ́lì ó gbé jáde lára rẹ̀. ayama sali kaparuda ẹgẹ ya maruke yama sadalia lina makeda yama sali gẹrú ẹgẹ ẹdun ya ali kapa sàmì mo wá gbàdúrà fún ọ lálẹ́ yìí ìpọ́njú tó jogún lára àwọn tó bí ọ mo bẹ̀ Jésù ọba iná jáde ṣùgbọ́n Jésù ṣẹ́ ogun kánú gbàgede nígbà tó lógójì ọjọ́ ogun yẹn parẹ́ ogun yẹn parẹ́ ọ ń bá yìn rere lọ ọ ń bá yìn rere lọ máa wo ìrìn àjò tí Jésù rìn ní Gẹ́símánì Gẹ́símánì làbàdé báyìí ọ̀sẹ̀ Gẹ́símánì rèé o the week of getting yes o. Oh. máa wo ìpọ́njú wa lọ àpíà jésù lọ bí olúwa pé wo mi ìgbà àgbélébù ní bọ̀ yìí ràn mí lọ́wọ́ kí n lè gbàgbélébù o ti jésù ya bí olúwa nìyẹn wo mi sà wọ́n yìí gbé àgbélébù wọ́n yìí gbé àgbélébù jù lẹ̀ wọ́n yìí buy court wọ́n máa ń gbèdé gọ́gọ́ta tí wọ́n bá gbèdé gọ́gọ́ta wọ́n á wá gbìyànjú àti gbèdé dé Calvary bàbá ti wá wọ Calvary ẹ sà ẹni ìyẹn gba ògo ti ẹnìyẹn ẹnikẹ́ni tọkọ̀ láti gbàgbélébùú ẹ sà no cross no crown kò sí àyè láti dí adé fẹ́ni tí ò gbàgbélébùú o tó ńlá kọjá àgbélébùú ni bọ́ọ̀ bá wà náà lè gbé ọ̀gá. <laughs> masali káàbọ̀rù àmàsà oh, ọmọ aléwudí ẹ̀sà ebi ìrìn àjò gẹ̀ẹ́sì mánìlá wà yìí jésù wa ń béèrè pé èmi ti la ìpọ́njú aginjù kọjá ṣùgbọ́n ìkórìtà táwọn bàbá ńlá wa tí wọ́n ń pè mí máa la tí wọn ò ti ṣàṣeyọrí ni pé wọ́n sọ àgbélébùnù torí wọ́n boycott èmi wá fẹ́ gbé jésù wa ń wẹ́bi tí ó ti gbàdúrà ọwọ́ àwọ̀ gẹ̀ẹ́sì mánì nígbà òde gẹ́sì mani èṣù ló kọ́kọ́ àpíà sí i ó gbé flat screen lọ́wọ́ ó fẹ́ play tv ó wá gbé plasma síwájú ẹ̀ ó ní ẹgbẹ̀dì kódà rè decoder. dé plug yẹ fún ọ ìtọ́jà ń bàbá rí ọba ikọ́ tù rẹ o wọ́n rí ìpọ́njú tó le wọ́n à lè dá àgbélébú gbé torí ìpọ́njú ń bẹ́ẹ̀ mẹ́ Jésù máa wo tv yìí o máa tó rí ó rí bọ́ ọba sọ pé ó gbé àgbélébú ọba play rẹ̀ fún jésù wá rí wọ́n ń tutọ́ sí i la jésù rí wọ́n ń nà lẹ́gba jésù rí wọ́n ń sá lọ́gbẹ́ jésù rí wọ́n ń fi ìyà jẹ jésù rí wọ́n ń fi gbogbo wọ́n ń nà lẹ́ wọ́n fi gbogbo ògbẹ́jú wọ́n yà sọ́mọ́ la ó rí wọ́n ká àgbélébú jésù wípé olúwa oh, ìbáṣeéṣe kí aago yìí ó ré mi kọjá me. Allah ni ọ̀dà ccv ìmùlélẹ́yìn this is a seasonal thing then play let me play another part two kó o lè bá a mọ̀ ọlọ́run náà wá play decoder jésù máa wò ó ọwọ́ àárí agbésókè agbéga gidigidi àfún lórúkọ kan pé ní orúkọ jésù kí gbogbo erúkọ wọlé kí gbogbo àwọn jẹ́wọ́ pé jésù lolúwa ọwọ́ àárí àwọn ọ̀pá ọ̀pá ọ̀pá ó bẹ̀rẹ̀ pé kí lélẹ́yìn wọ́n ní ọ̀pá agbára ni ó ní kí ni iṣẹ́ tí ọ̀pá agbára ń ṣe wọ́n ní ẹnikẹ́ni tó bá gbé àgbélébù lé Dáfídì yìí tó bá gbé dé Gọ́gọ́tà tó wọ Kávárì ó ní wò mẹ́sà ó lágbé ọ̀pá ìlé lọ́wọ́ ó ní ọgbà ọ̀pá àṣẹ agbára láyé àtọ̀run ó ní ọ̀darí ayé tí ọ̀darí ọ̀run ẹnikẹ́ni tó bá ti wá gbé débẹ̀ orúkọ rẹ̀ yóò kàn káàkiri àgbáyé nígbà Jésù ta channel tí ọlọ́run play jésù wípé Baba. carry go ìfẹ́ tiẹ̀ ní ká sí devil you are a liar ọ̀nà kankan kọjá ń gbomi lójú rẹ̀ ó ń wò pé bó ló ṣe rí ìgbà gbẹ̀lẹ̀bù ni bí ọba ságbẹ̀lẹ̀bù kò sí adé àtẹ̀jáde sí ọ ọ̀fà ìpọ́njú nínú àgọ́ rẹ̀ ọba iná jáde masakiru adaya oh, eke ya alimaru akaba adaya ya alimaru akabarua mo gbàdúrà ọfà ìpẹ́jù eke ya alimaru ada eke ya maru adaya makaba nínú àgọ́ rẹ tani sàmì ọba ìnájáde ọfà ìpẹ́jù nínú àgọ́ rẹ ọba ìnájáde ọba ìnájáde bọ́ eléyìí bọ́ ọba ńlá kẹ́kẹ́ kọjá reason. àdúrà la máa fi bà ìpinnu ọ̀tá jẹ́. you have to use prayer to destroy the plan of the enemy. kò sí ẹni tí ọ̀tá ò ní pinnu fún. the enemy doesn't that plan for. àdúrà la fi ń dá ìpinnu ọ̀tá dúró. use prayer to stop their evil plan. so don't cry. má sọkún mọ́. ẹnikẹ́ni tí ń sunkún ọ̀pọ̀ náà ti ń sìn. doesn't know the God is serving. tó o bá mọ olúwa tó ń sìn. you know God as your servant. kò sí ogun kan tí ó gbòmí lójú ẹ. make it to cry. torí gbogbo tó ń lakọjá tó kà sí tó o bá máa ba ìmọ̀ àrékèrèké ọ̀tá jẹ́ àrékèrèké ni ọ̀tá ní. ẹgbẹ́ ẹgbẹ̀rún ní gbé ẹgbẹ́ àgbélébú tó jẹ́ fóònù náà tó fẹnu kọ̀ndẹ́mù àdúrà rẹ̀ ìgbà àgbélébú wà. we are prayer of cross àrékèrèkè yìí lọ̀tá gbé wájú rẹ̀ tó ń jayà. you are not scared because enemy is. bẹ́ẹ̀ ni sà ìwé Jóòbù orí karùn-ún ẹsẹ̀ ẹsẹ̀ kẹwàá sí ìkejìlá ó ló yí ìmọ̀ àwọn alárèkèrèkè po tó á yí ìmọ̀ wọn dànù tó àrékèrèkè lọ́tà dání ó kàn mú kọ́ fẹnu tó fi béèrè oore tó kọ̀ dẹ́mu àdúrà ẹlòmí anisẹ́dúrà ń gbàsá anibọ́lọ́ bá fẹ́ pọ̀ òun gan kọ́ pa òun torí ọmọ ọlọ́run tó ń ṣe ọ̀gá ibi ogún ká ọmọ àṣẹ jáde sí ọ bọ́ọ̀ bá sàmì jáde kú ọmọ ẹ. Oh, jáde kó mbẹ jáde kó mbẹ mo súre ni jáde kó mbẹ ha jáde kó mbẹ jáde kó mbẹ sàmì jáde kó mbẹ jáde kó mẹ jáde kó mẹ jáde kó mẹ jáde kó mẹ jáde kó mẹ jáde kó mẹ jáde kó mẹ jáde kó mẹ jáde kó mẹ jáde kó mẹ jáde kó mẹ jáde kó mẹ gbogbo ìpọ́njú tó jogún tó wá di ègún ìrandíran ayamasada yalé kapa adalé keru masada yakaba lónìí ọba iná jáde láyé ìpọ́njú tó jogún tó di ègún ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ojú aṣẹ́gun lọ ọjọ́ sàmì ojú aṣẹ́gun lọ mo gbàdúrà ojú aṣẹ́gun lọ wíèdè yìí mo kọ ìpọ́njú. I reject affliction. I reject it. Mo kọ ìpọ́njú. I reject affliction. Èmi ju aṣẹ́gun lọ. I am more than a conqueror. Nípa ẹ̀jẹ̀ Jésù. Nípa the blood of Jesus. Èmi ju aṣẹ́gun lọ. I am more than a conqueror. Nípa ẹ̀jẹ̀ Jésù. By the blood of Jesus. Ìwọ ẹ̀mí ìpọ́njú. You spirit of affliction. O ò rí sẹ́sẹ̀ láyé mi. You cannot operate in my life. Mo kọ̀ láti gbénú ìpọ́njú. I refuse to live in affliction. Mo kọ̀ láti ṣiṣẹ́ ìpọ́njú. I refuse to do work of affliction. Mo kọ̀ láti jẹ́ oúnjẹ ìpọ́njú. I refuse to eat food of affliction. Mo kọ̀ láti lo ayé ìpọ́njú. I refuse to eat the affliction gbogbo tí ń jẹ́ ìpọ́njú fi ayé mi lẹ̀ gbogbo tí ń jẹ́ ìpọ́njú fi iṣẹ́ mi lẹ̀ gbogbo tí ń jẹ́ ìpọ́njú fi ọmọ mi lẹ̀ gbogbo tí ń jẹ́ ìpọ́njú fi aya mi lẹ̀ gbogbo tí ń jẹ́ ìpọ́njú fi ìrìn àjò mi lẹ̀ gbogbo tí ń jẹ́ ìpọ́njú jáde kúrò lágbègbè mi ìwọ ìpọ́njú o rí sẹ́sẹ́ láyé mi irúgbìn ìpọ́njú o ò lè gbénu ilé mi irúgbìn ìpọ́njú o lè gbénu ayé mi irúgbìn ìpọ́njú o lè gbénu sẹ́ mi ọfà ìpọ́njú báyìí náà jáde báyìí náà jáde báyìí náà jáde báyìí náà jáde báyìí náà jáde báyìí náà jáde mo gba ire mi mo gba ẹ̀tọ́ mi mo gba ire mi mo gba ẹ̀tọ́ mi mo gba ìyanu mi mo gba lẹ́tà ayọ̀ mo gba ìgbéga ìgbéga mo gba lẹ́tà ayọ̀ mo gba ìgbéga mo gba àṣeyọrí èmi ju aṣẹ́gun lọ nípa ẹni tó fẹ́ mi mo ju aṣẹ́gun lọ nípa ẹni tó fẹ́ mi mo gba àṣeyọrí ìyanu tí ayé mi kà wọnú ayé mi wá ẹ̀tọ́ mi tọ́ mo gbà padà àṣeyọrí mi tọ́ mo gbà padà ìrànlọ́wọ́ tọ́ mo gbà padà mo gba ògo tuntun mo gba ògo tuntun mo gba ògo tuntun tuntun mo gba ògo tuntun mo gba àlàáfíà èmi ò lè kú o ẹ̀yin tá à ń ríran kú sí ẹ máa mú ikú lọ kìí ṣe ran tèmi àti kọ́ pé ìyè ní tèmi àti kọ́ pé àlàáfíà Jésù ó fi lélẹ̀ fún mi èmi kìí ṣe ní ìpọ́njú èmi ò lè kú èmi ò lè rí bí o ibi ò lè bá mi ẹ̀yin ìgbìmọ̀ tẹ́ ẹ kóra yín jọ láti bá mi jà ọwọ́ bínú Olúwa ọdẹ sí ayé ẹ̀yin ìgbìmọ̀ bẹ́ẹ̀ pinnu ogun nítorí mi ọ̀run gbógun tì í ẹ̀yin ìgbìmọ̀ bẹ́ẹ̀ lépa mi fún ibi ibi báyé gbogbo ìpàdé ẹlẹ́yà bẹ́ẹ̀ pè nítorí mi ọ̀run báyé jà ẹ̀yin tẹ́ ń sọ mi kì nítorí àti mú mi ìparun Jésù ó dé bá sí ó dé sí i lórí ìparun Jésù ó dé sórí yín ọ̀run gégùn fún yín Jésù gégùn fún ẹ̀yin alágbára ní yọmí lẹ́nu ìparun dé sórí lórúkọ Jésù ìparun dé sórí lórúkọ Jésù ìparun dé sórí gbogbo ẹni ní má pàṣẹ ẹni ní má jọba ìparun Jésù Jésù wípé sani ọ̀fẹ́ ń jọba ẹ kó wọn wá ká pa wọn dànù ẹ̀yin tẹ́ yọmí ìparun dé sórí ẹ wọ́ bójì lọ iṣẹ́ mi ọ̀yá dìde ayé mi mi ọ̀yá dìde ọmọ mi ọ̀yá dìde ogún gbèsè kìí ṣe tèmi àmúbòrere kìí ṣe tèmi àṣẹdànù kìí ṣe tèmi àgbàna kìí ṣe tèmi àṣetì kìí ṣe tèmi ìkórira kìí ṣe tèmi ìjákulẹ̀ kìí ṣe tèmi mo gba lẹ́tà ayọ̀ mo gba àṣeyọrí mo gba ògo tuntun mo gba ire tuntun mo gba ẹ̀tọ́ mi mo gba ògo tuntun mo gba ire tuntun mo gba ẹ̀tọ́ mi mo gba ògo tuntun mo gba ire tuntun mo gba ẹ̀tọ́ mi mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu mo gba ìyanu ọ̀nà mi là kófì tó lọ mo gba ẹ̀rí mi kófì tó lọ mo gba ẹ̀rí mi witness kóòtù tó lọ gbogbo ẹ̀rí mi mi ò ṣe mú mi ò ṣe dádúró mi ò ṣe mú mi ò ṣe dádúró mi ò ṣe mú mi ò ṣe dádúró mo dìde mo dìde mo dìde mo dìde mo dìde mo dìde ọ̀nà mi là mo dìde mo dìde ọ̀nà mi là mo dìde mo dìde ọ̀nà mi là mo dìde mo dìde ọ̀nà mi là mo gbà yọrí ọ̀nà mi là mo gbà ṣe yọrí ọ̀nà mi là olóore ẹ wá mi rí aláàánú ẹ wá mi rí olùrànlọ́wọ́ ẹ wá mi rí àánú dé mi ò jagun mọ́ mo já ṣẹ́gun lọ àdúrà mi gbà àdúrà mi gbà ẹ̀rí mi dé ọmọ mi fọ́n lókè aya mi fọ́n lókè iṣẹ́ mi fọ́n lókè ọ̀nà mi ọ̀nà mi mo gba àánú mo gba ìyanu mo gba àánú mo gba ìyanu àṣetì kì í tèmi ìjákulẹ̀ kì í tèmi àmúbọ́ kì í tèmi látòní lọ mo ṣe rere ẹ kú oríire congratulations to you kíra rẹ kú oríire congratulations official pastor kan fún wa pẹ̀lú owó tọ́lọ̀ ń ṣe fún wa yìí. Hmm. èmi kò lè ṣe kémi má yin olúwa. èmi náà ò lè ṣe kí n má yin. èmi ò lè ṣe kémi má yin olúwa o bàbá mi ló jẹ́ ọlọ́run àgbàlagbà bàbá mi ló jẹ́ ọlọ́run àgbàlagbà èmi kò lè ṣe kémi má yin olúwa o aleluya ah, kò ní bàjẹ́ fún yín bàbá wa kò ní bàjẹ́ fún yín bàbá wa pásítọ̀ kọ̀líkọ̀lí àdúrà yín ti gbà o ah, ọ̀gá bó o ti rẹ́rìn lọ sùn yín o ò lè rí bímọ. ogun tó jà lánàá ò torí mọ́ ogun tó jà níjẹta ò torí mọ́ ẹ kan tí ò ní ó àti ọnu. tani bá máa tani bá máa gbéga tani bá máa bí kò ṣe Jésù ọba. yóò fún ọ orí mẹ́ta Yes hmm. orí mẹ́ta Ah, wo mi sà bọ́ bá sí ọ lójú tó bá mọ tọ́lọ̀ ṣe ó yìn ah, ta ni n bá máa yìn hmm. ta ni n bá máa gbéga ta ni n bá máa yìn bí kò ṣe Jésù ọba ta ni n bá máa yìn ta ni n bá máa gbéga ta ni n bá máa yìn bí kò ṣe Jésù ọba. ẹ kọ̀ọ̀kan tí ò ní arúnú tí ò sì ní ónú. ẹ ra àánú ọlọ́run apọ́stọ́lì o ọmọ ní arú ó ní arú ẹ dínlẹ̀ ni àánú yanjú ọ̀rọ̀ yẹn torí mo mọ̀ pé á wulẹ̀ pé arú jẹ́ kí n ní kẹ́kọ̀ọ́. yóò da fún yín màá kọ́ yín léde dáadáa yóò da fún yín mo fi ọlọ́mọbi èmi ò ní ọ́fánẹ́jì o bẹ́ẹ̀ni kan bá ní ọ̀sán owó mi gan kì í sàtọ̀dọ̀ mi o àbí ọ̀sán ẹ̀dí friend request yọ friend request mi náà mọ̀ ní sẹ́ndì bá ti ń jọ gbàgbọ́ rẹ̀ ó ní ẹ̀rí kàn ní ìgbàgbọ́ má gbé ogun sórí don't put your battle. ìwọ kọ́ ló ní ọlọ́run lónìí. it is not your portion. olọ́mọ bí o fi yanjú ẹ. you know how to set it. so kì í ṣe ìwọ lọ́sẹ̀ tó ọlọ́run lọ́mọ bí o ṣe àwọn tí ó padà nù ni ó pa. yes it will kill you. àwọn tí ó wéèsì ni ó wéèsì àwọn tí ó tìmọ̀lé ni ó tìmọ̀lé. yes so mọ̀ gbé ogun kárí. though it's not your battle. kò sí ètò olè dá yanjú. you can't serve àti ìtọ́lọ́mba yanjú. yes so ẹni tó lè yanjú ẹ̀ ló ń ké sí i. a lè máa pè láàárọ̀ pè lálẹ́ báyìí tọ́ ọ bá fi ìwà mímọ́ kun kò lè pẹ́ tí gbogbo tó ń fẹ́ tí ó fi tì lọ́wọ́ ìwọ tó ń wò mí ní ẹ̀rí kan yóò dára fún ọ á pàdé láàárọ̀ ọ̀la má pè lálẹ́ yìí o mo ti ń sọ̀rọ̀ yà àgbà tí ń dé hmm, má pè lálẹ́ yìí o á pàdé nísọjí orí afẹ́fẹ́ láàárọ̀ ọ̀la kéde ẹ̀yin òyìnbó òrùwà o bàtẹ́wà lẹ́ẹ̀tì láwọn apàdé àtẹ́wà àtàkùnbẹ̀ ní dídé mo lómi tí mo máa gbé kí lóru yóò dáa fún yín so bá a ti gbàdúrà ní àárọ̀ la láago méjì àbọ̀ àgọ́ mẹ́fà ẹ̀yin ọkùnrin on the nine ní ìṣòro ọkùnrin máa múra lẹ̀ o máa múra lẹ̀ that was next week Friday. Yes yóò dára fún yín ojú òsì ní tì yín i love you gbẹgbẹ ayé mi tẹ̀lé jésù yóò sòótọ́ ọ̀fẹ́ fún ọ ó sì ní ẹ̀rí gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò fún programu ẹ̀ ní sáláìní ọ̀nà òní dímọ̀ ẹ̀ máa tayọ̀ gbogbo ènìyàn ayé yín ó dìde ayé yín ó dìde lópin ohun gbogbo èmi àti yín á bá jésù jọba ògo forúkọ olúwa ẹ̀ ń délé afẹ́ hallelujah tí n bá ti praise the lord hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.